gbogbo bí agbèmọ̀ ṣe mọ́ tí a ṣe síwájú ẹ̀ nínú àwẹ̀ yìí ọlọ́run kọ́ bá wa gbà jù bẹ́ẹ̀ lọ kó kí àgbáyé ká tún gbé ìlú wa kó ní ọmọ wa làkó lè ṣe nǹkan bí ẹ̀rù. òyà kọ̀dímù bíláàbùtìlà dáìmù bíláàbùtìlà àbíbẹ̀kọ́ ni. قديم بها الزاد زاد بها الزهاد لا يسمع ولا يزيد ولا يقول الا ما يريد لا تدركه الاوهام ولا تدركه الافعال ولا يشكله الانام حي لا يكون طيب لا ينام خالق إلى حال رابط إلى موت أصدر الله وبعدك الشيخ ترى alágbàgbà tá a kà síra àbílẹ̀ ìfọ̀hárù. eléyìí tó ní ó ṣe àlàyé bá bẹ ní àti ọmọ ìgbàgbọ́ tó lálàáfíà àwọn ọmọdéra yìí gbìyànjú láti ṣàlàyé rẹ̀ fún mùsùlùmí pàápàá jùlọ nírú àpò ìta wà tó ṣe wípé àwọn ìgbàgbọ́ ọ̀gbọ̀n bọ̀ tí kìí ṣe ojúlówó ọkọ̀ tí ọ̀dà ṣe kà nke ọlọ́run bọ́ ọba tó láàrin ga ó sànù wà wípé nírú àsìkò yìí irú nǹkan tá a máa jókòó tì gan ni ó tọpẹ́ lọ́tọ̀ nígbà tó ṣe pé àwọn kan nínú irú àwọn yìí tí ẹ sì gbàgbọ́ wọn kó lékún kí ìmọ̀ wọn nípa ẹ̀sìn kó pọ̀ sí òdì ìdájọ́ ni wọ́n tún lọ sẹ́wọ̀n bí ọlọ́run bá bá tọ́lá rẹ̀ ká wọn lọ́dá wa bẹ́ẹ̀ bá ń sọ fún wa tá a ṣàlàyé yìí. ọlọ́run bá tọ́lá wa yìí ó ní àwọn nǹkan tó ṣe tó fẹ́ já fún wa ó ní àwọn àròyìn kan tó yẹ kó fẹ́ bẹ́ àmọ̀ pẹ̀lú wọn. bákan náà ọlọ́run bá bá tọ́lá rẹ̀ ká ìlú tó táwa náà bá tó ṣe ó tó fẹ́ jẹ́ kó òun nìkan láàbẹ̀ ṣé wàá rí látara pé ọlọ́run kan ọba tó láàárẹ̀ ga ọ yàtọ̀ sáwọ̀ ẹ̀dá àwa ẹ̀dá fẹ́ máa gbìyànjú àti sọ bọ́lọ̀mọ̀ kan ọba tó láàárẹ̀ ga kò ní jẹ́ ìlú. pàápàá jùlọ tó ṣe pé ní táwa bá ń tá a bá ń ronú pa rẹ̀ bẹ́ẹ̀ náà láti fẹ́ ronú pọ̀ lọ́wọ́ ṣé bẹ́ẹ̀ dájú bẹ́ẹ̀ ìgbọ́n ṣé bẹ́ẹ̀ lọ́ọ́ ṣe. ìyẹn ló fà á. ìyẹn ló fà á tó fi jọjọ yìí pé àwọn ọ̀nà tọ́lọ̀ ọ̀bọ̀bà tó rà rẹ̀ dà tó ẹ̀dá ìyàtọ̀ sẹ́dá oníkàtà mẹ́ta yẹn sùn. afa wa ni pé ọdíìmù bìlàbùjẹdà ọba ìyàsàmùkàkọ ọdíìmù bìlàbùjẹdà ọba láíláí òun lọ́lọ́run bìlàbùjẹdà kò sí nígbà tó bẹ̀rẹ̀ ṣáájú ọgbà tí mo sọ yẹn sùn ọdíìmù bìlàbùjẹdà ọba láíláí òun ni ọba àtayébáyé ọba títí ń bẹ tipẹ́tipẹ́ tí pípẹ́ rẹ̀ wá níbẹ̀ sáájú tí mo sọ yẹn màá padà síbẹ̀ o. dáàlù ọba gbére yóò máa bẹ lọ gbére mílánìlá kò fi mílánìlá kò nígbà tí ọ̀tàn yóò máa sáájọ nǹkan ló jẹ nìyẹn yìí kọ́lí ìmọ̀ ọba láéláé ọba tipẹ́tipẹ́ bíláfìdà kò ní gbà tó bẹ̀rẹ̀ sáájọ mi ní dáa ìmọ̀ ọba gbére tí gbére rẹ̀ ó kìí ṣe gbére kékeré ni bíláǹkì ha tí ò ní lópin títí tó ní bá ṣe é yọ̀rọ̀ méjì yìí àlàyé ni fún nǹkan tó náà bá sọ fara rẹ̀ tó ṣe wípé àníbà Muhammad sallallahu alaihi wa sallam ṣàlàyé rẹ̀ kí ni gánà ọlọ́run kò wọ ẹ̀ awùwalò wáyé ààfin wà rọ̀ọ̀hìrú wàlú ààfin níbẹ̀ lọ́sọ̀rọ̀ o hadith ashra oníhùwàlì awùwàlì òun làkọ́kọ́ wàlì áàhìrù òun nìgbẹ̀yìn wàlọ́ọ̀hìrù òun lọ́hàn tó wà lókè gbogbo ẹ̀dá wàlì báàhìrù òun náà ló dẹ̀ súnmọ́ àwọn ẹ̀dá yìí òun ló súnmọ́ àjù mo rò pàlà yìí ní ìlú kọ́ pamọ́ o àlùbáàbò yìí ẹ̀sẹ̀ tó pamọ́ ẹni tó súnmọ́ ẹni tó ti báyìí tọ́yì sẹ́ẹ̀ ń dúró àlùwàlì yìí àwọn míì tí wọ́n yàtọ̀ sí alùsùnà ìjàmáà máa máa ń lo gbólóhùn kọjú ìwọ̀n sára ẹni jẹ lórí jẹjẹ pé nínú ìdúrósù làwọn àbí àbí ìbàdàn àgbẹ̀ ọ̀dà pé àlùkédà mọ̀ wà mẹ́ àbí òsì mẹ́ àlùkédà mọ̀ wà mẹ́ àbí òsì mẹ́ nígbà tí wọ́n lè tó fẹ́ sọ́dún ọkọ̀ ọtí ẹ̀jẹ̀ mọ́sùlárì wà náà wò tààlà kìnnìkan kọjú ìmú táwà mẹ́ àbí ẹnkọjọ ti pẹ èèyàn ní náà tẹ́lẹ̀ dáadáa mọ. ètò mo fẹ́ lọ bẹ́ẹ̀ ni pé àwọn tí kìí ṣe alùsùnà àti àwọn akókàtà ìlú àwọn ní ìmọ̀ àjàlám wọ́n máa àbárọ̀ ánìlá bílù kọ̀dí wọ́n á bí sípò àwọ̀ àìtọ́lọ̀ sọ. mo rò pálá yẹn ti ṣùgbọ́n gbólóhùn alikọdíìmù yẹn ó túmọ̀ ohun tó ti pẹ́ kò túmọ̀ ohun tí nǹkan síwájú ẹ̀ tá a gbọ́ nǹkan tí mo sọ yẹn ó túmọ̀ nǹkan tó ti pẹ́ kò túmọ̀ nǹkan tí nǹkan kò síwájú ẹ̀ síbẹ̀ náà yẹ kọ́ ẹ máa wọ́n o. وإن لم يهتدوا به فسيقولون هذا إفك قدير ọlọ́run nígbà tí àlàyé sáré ránṣẹ́ ẹ̀dùn ṣe fún tí ọba yé wọn tí wọn àti sára rẹ̀ mọ̀nà ó wà ní hàdà ìfúkún kọ̀dí adáparọ́ yìí ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ adáparọ́ tó gbé wáyé ọjọ́ ẹ̀ ti pẹ́ ìyànjẹ́ tùmọ̀ rẹ̀ ní wípé àwọn adáparọ́ kan síwájú ẹ̀ gbọ́n mi yẹ ẹ̀ kìí ṣe tìmọ̀ ẹ̀ ìtumọ̀ rẹ̀ ọjọ́ rẹ̀ ti pẹ́ tá a bá ní ìkankan àtàyè báyé ojúmọ̀ sí pé àwọn rẹ̀ dáyé ṣé bẹ́ẹ̀ ni àyíká kọ́ ọjà fún ọlọ́run ní fọ́ọ̀mù àwọn. فأخذونا من الزيارة حتى ما عاد فإن أخذوه من قبل قال لي الشفعاء عن ابن عمر صلى الله عليه وسلم عمر صلى الله عليه وسلم في بني عبد الله في بني عبد الله في بني عبد الله حتى عاد lọ́dún bá yá yóò padà padà síbi tó ti bẹ̀rẹ̀ kẹ̀lẹ́ ojú ni pọ̀ ní gẹ́gẹ́ bí ọ̀kọ́ mà bí ìmọ̀ tó ti pẹ́. Ṣẹ̀wá àlàyé ẹ̀ ń ṣe níta oríkì ọ̀rọ̀ náà. Gbogbo wa sábàwò ìta ayọ̀ ìta ayọ̀ bàbá. Ẹ̀ ọmọ ìwà ìpín ọmọ ìwà ọ̀pẹ́ yìí tẹ bá rí ọ̀kẹ́ ní ẹgbẹ́ wa láti ẹ̀yìn wọn. a rí pé tí ìmọ̀ pé bá hù báwo ni wọ́n èyí ọ̀kẹ́ ta ló ń fi ìdájà ló ń lọ ló ń pè ní ìmọ̀ àbí ọ̀dọ́ jẹ́ wọn tí ọ̀dọ́ rẹ̀ bá ẹ̀sẹ̀ jáde báwo ni wọ́n yọ ọmọ lọ́dọ̀ òkè yọ ọmọ wa wà ní ọkọ̀ wọ́n bá láyé wà. ṣé wàá ní kó

ẹ̀ẹ́dì pé nígbà tí mi ìbá yọ lẹ́gbẹ̀ẹ́ òun ló ń pọ̀ ní. tó di torí láyé ló mọ̀ sí ìpadà wà lọ́sàlẹ̀ padà títí tó ti wá rọ̀ wálẹ̀ kódà tí wọn bá gbé èmi rọ̀ báyìí padà bẹ́ẹ̀ ní síbẹ̀ lẹ́kọ̀ọ́ àwọn tó ń sẹ́wọ̀n tó ń pẹ́ta rẹ̀ àlùkò yìí kò túmọ̀ sí wípé تلك الأحسان مرغلة هي الآثار سنة في صلاة الظلم القديم كما ما الفرع وبعثنا كما ما الفرع في قارئ فرعنا في هذا كنت على ذلك من القرآن بين أن محمد صلى الله عليه وسلم بما أحاديث وغيره فايدة من الغيب طيب كده عبارة هو أفضل المراعي الأول الله أكبر إذا لم يكن ما يعرفه آه المطلوب أن نعرف تريد أن كما تتعلم من الحقنا لكن ولا يوجد لهم أنت الأول فليس قبل الأول إذا الله يقول أحقه

ọlọ́run bọ̀ bá tó la rẹ̀ dájú wá dájú pẹ̀lú òṣù dára sára yìí bẹ́ẹ̀ náà ni ààyè ìlú wa ń gbìyànjú kápẹ́ ní ààyè ó ní ààyè sára pẹ̀lú ààyè ẹlòmíì láti wọn ìdí òkú kò ní pọ̀lú ẹ̀ lórí àgbélùwò ẹ̀ ẹlòmíì láti wọn ìdí òkú kò ní pọ̀lú ẹ̀ sẹ́lẹ̀ ní ìlú mọ́tàbà àwọn ààyè ìdí òkú lọ́dọ̀ àwọn alọ́dá gbogbo àmàlẹ́ àyẹ̀kọ́ ìgbà ní ìgbà àkàtọ́ ìtọ́ táwọn náà bẹ̀rẹ̀ ní ìtọ́ yìí àyẹ̀kọ́ wọn ní apá àtọ́ ní ìgbà wà tó ní ilẹ̀ lọ́dọ̀ ìgbà àtọ́ ní ìjọba ìwọ̀n ní ìlú dá. táwọn náà yẹ ìyẹn ló fà á táwọn náà ṣe máa sọ̀rọ̀ bá àjọyọ̀ lọ́sọ̀rọ̀ tó sọ قبل عشر من الأسبوع فعلوا عن طريق طيب ọlọ́run ọba tọ́lá ẹja òun làkọ́kọ́ aláwọ̀wáyé ni mùsùlùmí máa ń fi ọlọ́ pẹ̀lú òun ọ̀pọ̀ ẹ̀ mùsùlùmí yìí sọ wípé àìkọ́ yìí àyà àti tó bá ti pọ́ múlá bá mi wà ní ọ̀rọ̀ ìnira àbá wa lórí sọ wípé ọ̀dí mú ìlàkìlà nítorí pé kàn ní ìwò túmọ̀ sí pé nǹkan ò ní gbàgbọ́ rẹ̀ kọ́dà kò túmọ̀ sí pé nǹkan ò síwájú rẹ̀ òun wá síbi láti ilé àṣẹ láti tó lè bá túmọ̀ ní àwọn rárá ní ìtàkìrọ̀ rárá ìtàkìrọ̀ ní àwọn ìtàkìrọ̀ ọ̀sìn yẹn fẹ́lá yẹn tàbí àdé ọ̀dùn tàbí tí ẹ̀ka máa ń sọ̀rọ̀ káyà fún lórí wọlé rárá kàn ní ìwò túmọ̀ sí wípé nǹkan ọ̀sáájú nǹkan ó túmọ̀ sí nǹkan ti bẹ́ẹ̀. olùkọ́ni ayé ni olùfẹ́ olùfẹ́ ìmọ̀ràn lọ́mọ àlọ́pẹ́ ọ̀ní ni wọ́n gbé lálẹ́ ọlọ́mọ ọba ọba aláìláì tí ò ní ìtàkùn torí gbogbo nǹkan bá yà òun ló ní ìtàkùn bẹ́ẹ̀ ní ìtàkùn tí wọ́n yára pa ní ilẹ̀ ìdájọ́ ìbí òní ìdúró wa ní sọ́ra fún àwọn nǹkan táwọn èèyàn ń fi ọlọ́run ti sọ ẹ̀. sẹ́ẹ̀lì tí wọ́n bá jọ pé ìyẹn kan orúkọ ọlọ́run ni ó gbọdọ̀ jẹ́ orúkọ yẹn ó tọ́ka sí mọ́tà ó gbọ́dọ̀ jẹ́ orúkọ tó tọ́ka sí pípé pípé tí rẹ̀ ò lè ní àbùjá. ilé ìgbésẹ̀ tí àwọn ọmọ ẹgbẹ́ ní orúkọ ọlọ́run ọlọ́run kò ìjà ni ẹ máa ń jẹ wọn kọ̀ mọ́ mi. mo padà yìí látòjú ẹ ẹ ní tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ àyàṣíyá àti ìmọ̀ àṣà yóò máa tó papọ̀ yìí yóò ṣí lórí ẹni tó bá ti pé yóò ṣí wà láàrin ìgbésẹ̀ ìgbà máa ṣe. وكذلك الذي يميت ولا sára ẹ̀sìn àwọn tó lè pa àyà pọ̀ láyé tí wọ́n lè sábà fi kú síbẹ̀ ní àríwá ẹ̀kọ́ ṣùgbọ́n tí wọ́n lè jiyàn tí wọ́n lè dà ìyẹn ò ní jọ́ jẹ́ tàmà ní. àdúrà ọba sọ̀rọ̀ lọ́jọ́ jẹ́ wípé yóò ṣí wáyé mi lọ́rọ̀ bá máa ń lò fún ara rẹ̀ ìgbà tó kọ méjèèjì bá wà papọ̀ ló tó di kàmáà sáájú ọkàn tí sọ sọ yìí tí èèyàn bá tọ náà lọ bá tó láàrin ga níkọ̀ọ́lì ẹ̀ ń tọ̀ ọ̀pọ̀ lọ́mọ ni torí pé ó lè sọ̀rọ̀ pé lọ́dọ̀ Yorùbá ara a máa ń púrò nígbè lọ torí tó ju tiẹ̀ ó lè ju tiẹ̀ lọ mo rò pálá yẹn nìyẹn torí pé lè sáájú lómi ìdájọ́ kó lọ náà ẹ bẹ́ẹ̀ ó lè síwájú ẹlòmíì ìdáyé tí ìrì rẹ̀ ti dùjẹ́ lọ ó lè síwájú ẹlòmíì ìdílé ayé kó sì gbọ́njú ọ̀rọ̀ ó lè síwájú ẹlòmíì ìdálé ayé káàkiri òdùjẹ́ lọ. sára yìí ti fani pé dábò láyà dúdú ara mọ́jìṣìn káàmì lè mú tìlápẹ́ kìí sẹ́yìn tó pé tó ṣe wípé kò lè láwùjẹ kù ṣùgbọ́n àwùwálù àkọ́kọ́ eléyìí tí bíbẹ̀rẹ̀ kankan ò síwájú bíbẹ̀rẹ̀ tiẹ̀ kò sí gbìyànjú lè fẹ́ ṣe tí ti dá làálà kàmá lè mú fìlà pẹ́. mo rò pálá yẹn ara àwọn ọ̀dọ́ wa bí sùn níjẹ́ ó jẹ́ ọkọ̀ ọlọ́run yẹn tá a bá ti fẹ́ pé ọlọ́run bá ló kọ̀ kan ó ti ọ̀dọ̀ pé orúkọ yẹn á rí nínú bá pè ẹ̀rìṣà òkè mọ́ wà jẹ́ tèmi jóná bí wọ́n ti mọ́ sọ̀rọ̀ yẹn mùsùlùmí kẹ́ẹ́ ọlọ́wọ́ bá ní kíló ná alágbádá ná ahọ́n arúgbó ọjọ́ alá aláwọ̀ tẹ́lẹ̀ èmi ò tún gbọ́ yẹn adájọ́ àmọ́ tẹ̀ pa tó ti rọ́nà rẹ̀. mo ń jẹ àtúntàrà mo ń jẹrà àwọn ọmọ ọlọ́run bá àdáwò ilé. ẹ̀rọ ìṣiṣẹ́ gbogbo àwọn ọkọ̀ bá sẹ́ni ìpínlẹ̀ ìdààmú wa ti Yorùbá nù. tàwọn alárúbáwá náà wà bẹ nínú ọkọ̀ tá à ń kọ́ lọ́wọ́ tọ́lọ́mọ̀ jẹ́ ẹjọ́ fún alákòjú ẹ̀ka. yá sàbà. sàtàrù sínú ọpọlọ sìtìrù ló wà bẹ ọlọ́run jẹ́ sìtìrù kì í jẹ́ sàtàrù ya wà nínú yá gàdáàrù sùdúrúmi yá gàdáàrù ní àwọn àtàrà yá sàtàrù sílọ kì í sì sọpọ ọlọ́run ọlọ́run tó láàrin jáde jẹ́ sọ̀bù ṣùgbọ́n jẹ́ ẹ máa wo tí ẹ rí sọ̀bù ó lọ lọ́pọ̀lọpọ̀ sùúrù bó ṣe wà yẹn ṣíṣe sùúrù nígbà míì ó lè jọ̀bọ̀ ó lè má jẹ́ ká mọ̀ ẹ́ sẹ́yìn máa dà fàmọ́lì ìtajà rẹ̀ fún fàtàdù àlẹ́ yìí ní ẹ̀sìn máa tajà rẹ̀ sẹ́yìn máa lóyún ṣe sùúrù bẹ́ẹ̀ ẹ̀ gbọ́ mi yé. آه. يا أيها الذين آمنوا كتب عليكم القصاص في القتلى níbẹ̀ yẹn kí yẹn wáyé lẹ́yìn afẹ́ ṣe sùúrù níbi hajj ọlọ́run ẹ̀ kó ti dọ̀kọ́ ṣùgbọ́n ẹ lọ wọ halim ṣẹ́yìn pé halim náà tún máa sùúrù ṣùgbọ́n halim níbi ìsan méjì máa ti mú ṣéyìmù àti ṣéyìmù alḥílmù ni làákàyè ọ̀gbọ́n alḥílmù ni sùúrù tí yẹn bá ti jẹ́ halim ẹni tí máa ń fọdún ṣe sùúrù nìtúwẹ̀ẹ́ kò yẹ yín báyẹn sòwòrò tọba ọgbọ́n mu tọba làákà yìí mu kìí ṣe sòwòrò sọmọ tó ṣe kí ń gbà míì ó lè jẹ sọmọ òdì ìsáàyè rẹ ọlọ́ni fásitì mi ò sọ́bẹ̀rọ̀ jẹ̀mí ìlà ìtumọ̀ ẹni pé sọmọ òdì ọ̀jẹ̀mí ìlú wa so ti yẹ yín báyẹn so ó kọ tó bá ti fẹ́ dé ó kọ ọlọ́run ó gbọdọ̀ dálẹ̀ àlá kí a máa lè mú tó lọ́kàn yẹn tẹ́ẹ̀dì láwọn àyàtọ̀ tó ń sọ̀rọ̀ láti sọ̀rọ̀ yìí ìtumọ̀ rẹ̀ náà lọ́wọ́ àfàtà èdè pé ọlọ́run ọba ní kọ́ni àyàfi ká ní kíni o àwòwálì àyàfi tó bá ti pè yẹn sí ẹ̀fọ́ àwọ̀ àwòwálì ọlọ́run ọba ọba tó láre ká ọba àkọ́kọ́ tó ṣe wípé nǹkan kan kò síwájú ẹ̀ nǹkan kan kò síwájú rẹ̀ bẹ́ẹ̀ òun làkọ́kọ́ kí ni ìgbàgbọ́ mímọ̀ pé ọlọ́run ọba làkọ́kọ́ kí ni yóò bí fún mùsùlùmí ara àgbàgbọ́ tí yóò bí fún mùsùlùmí òun ni wípé ọlọ́run ọba tó láàrin ta làkọ́kọ́ tí nǹkan kò mọ̀ síwájú rẹ̀ bẹ́ẹ̀ ó túmọ̀ sí wípé gbogbo ohun tó yàtọ̀ sí òun ló dá ó nígbà tó bẹ́ẹ̀ síbẹ̀ ní àyè bẹ́ẹ̀ kọ́. ìyẹn máa túmọ̀ sí pé ohun tó bá ti ní ìbẹ̀rẹ̀ yóò ní kéde o yóò lọ. ìtumọ̀ rẹ̀ wá ní wípé ọlọ́mọ ọba tó láàárẹ̀ ga tí ìjà kọ̀kọ́ rẹ̀ ò ní bẹ̀rẹ̀ òun ni ò ní ní kéde o òun ni ò ní lọ́kùn tó bá ti wá níbẹ̀ tá a bá ti mọ̀ yí pé gbogbo ohun tó bá ní bẹ̀rẹ̀ ní lọ́kùn ìgbàgbọ́ àkọ́kọ́ tí mo sì fi gbọ́dọ̀ kọ́kọ́ mú ni pé kó mọ̀ àjọ mi yé èyí ẹ̀rọ ọ̀dọ̀kọ́kọ́ ní ìgbàgbọ́ pé kí ni o bí bẹ òògùn nílé ayé ó ṣe kí ni o ó ní bẹ̀rẹ̀ yóò dẹ̀ ṣe kí ni yóò dẹ̀ lókun torí ẹni títí rẹ̀ wò ní bẹ̀rẹ̀ ni ò ní lókun sọ àjọ mi yé ìgbàgbọ́ alákọ̀ọ́kọ́ ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni pé téèyàn mọ̀ pé gbogbo ohun tó bá wà lọ́wọ́ èèyàn ó ti fìgbà kan mọ̀ sí lọ́wọ́ èèyàn náà ìgbà tó yá lọ́wọ́ bá ṣe fún mi síbẹ̀ dàrú rẹ̀ pọ̀ bí nǹkan òun ti wulẹ̀ kọ́ pẹ́ lọ́wọ́ èèyàn tó tí nǹkan yẹn ò bá fi yàn án lẹ̀ yóò fi nǹkan wọn lẹ̀. sáájú ọ̀gá tí mo sọ yẹn ara àgbàgbọ́ nínú àwàlíyà ọlọ́run àwọn yóò bí fún yàn yẹn o yóò bí fún ẹ kó o mọ̀ yìí sì wọ̀ gangan bí bẹ̀rẹ̀ ní bẹ̀rẹ̀ títún òdìbà yóò bí fún ẹ kó o mọ̀ yìí pé gbogbo ohun tó o ní àti ohun tó ń wò lọ́ọ̀kan pọ̀ fẹ́ ní àtẹlẹ́yìn tó o ti ní tẹ́lẹ̀ tí o tún ti ra aṣọ gbági fún wọn ní àràkùnrin aṣọ gbági gbogbo ẹ̀ kò sọ́gbọ́n ni lọ́jọ́ kan ti tán ó dé bá títí tán ọba ti wá dé bá títí wọn bá ìwọ tí wò ó fi ilẹ̀ fẹ́ lómi. sọ àjọ mi kọ̀dí èèmọ̀ ní bẹ́lá bìlà ọba àkọ́kọ́ lọ́lọ́ tí nǹkan kan ò síwájú ẹ̀ bẹ́ẹ̀ ìgbà tí nǹkan kan ò ti síwájú rẹ̀ bẹ́ẹ̀ wà iná lànà ìlú ìwà lómìnirú wà náà ìlú wa ọlọ́run ní àwa là ń jí ẹ̀dá àwa là ń pa wọn torí pé wọn àṣì tẹ́lẹ̀ a mú wọn jáde láti bí àìsí bí n ti bẹ̀ á tún gbẹ̀mí wọn tó bá yá wà nahnu al-wari àwọn aláwọ̀ àjogún gbogbo nǹkan. al-awwaliyya ọlọ́run bọ́ ọba tọ́lá rẹ̀ gbà nìkan lónìí. ìyẹn ó wà máa jẹ́ òye wa wípé ká mọ̀ wípé àwa yìí kọ́ làkọ́kọ́ ẹ̀dá tọ́lọ́mọ̀ bá dá síbẹ̀ náà ibẹ̀ kọ́ asáhàn ti wípé níjà yóò lárúdé kọ́lé ìfà kò sáà ti ṣe èèyàn gbà náà tọ́lọ̀ fi sọ bẹ́ẹ̀ máa mọ̀lẹ́ka bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ àwọn mọ̀lẹ́ka náà wọ́n ti dà fọlọ́ ńdà wọn ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ hadith ni inna awwala ma khalaqa Allahu al-qalam hadith kan sọ yìí pé awwalu ma khalaqa Allahu al-qalam àwọn afáwa ni sọ pé awwala ni wọ́n ní awwala ma khalaqa Allahu al-qalam ìgbà tọ́lọ̀ kọ́kọ́ dá kọ́lá kọ́ ọ́ onígbẹ́kí ni kọ́ ọjọ́ olùsọ̀gbọ̀n kọ́ ọjọ́ ọ̀lọ́kọ́ ní ìráyà olùkìyà gbogbo kádàrà àwọn ẹ̀dá àti ìdọ́jà olùkìyà màmá kọ́ wà kí àná àrùsù wà lẹ́nu. nígbà yẹn aláràṣẹ rẹ ti wà lórí omi gbà náà. èyí tí ọmọ tí mo sì ké àrùsù dídá ó sì wájú dídá kọ́là mọ́. sọ́lá yẹn mi dé mi tọ́yẹ̀ láàkín riwaya inna awwala ma khalaqa Allahu al-qalam yóò jẹ́ olè. láti tú awala máa kọ́lá kọ́ lọ́hùn àlùkọ́lá ká sí awali wíwọ awala yẹn níbi òye nítorí mo fẹ́ ni pé ó wà mẹ́tẹ́ àkọ́kọ́ ń ọba ọkọ̀ dá òní ṣùgbọ́n àdìsùn ń bọ̀ wá lọ́lọ́ dá ṣùgbọ́n mo fẹ́ ni pé eléyìí tó túmọ̀ sí kéékèèké gan ó wa ọlọ́wọ́ á sọ fún gègé pé kọ gbogbo kájà rẹ̀ dá síwájú kó tó dọjọ́ àlùkìyámà àti oṣù kí tó fi dọjọ́ àlùkìyámà eléyìí tó túmọ̀ sí wípé àti ìmọ̀ bẹ tí kádàrá wa ti bẹ tá a gbọ́n gbàtẹ́ yẹn tó ti yàrá ọlọ́run ò dá wa rárá ó ti dá àwọn nǹkan mi o ó ti dá kọ́là mọ́ ó ti dá arúṣọ ó ti dá àlìjánu o. ó ti dá mọ̀lẹ́ka síwájú àwọn àdúgbò ẹ̀rọ tó ti ṣùgbọ́n kò tí ì dá èèyàn tọ́lọ́mù ti kọ́ká dára rẹ̀ ìmọ̀ rẹ̀ ó sì rí ọkiri ká ẹni tí àkọ́kọ́ nínú èèyàn tí ó dá ádámù àti ẹni tí ó dágbẹ̀yìn nínú èèyàn tí ó lórí rẹ̀ sáájú nǹkan tí sọ yẹn ìmọ̀ ọlọ́run bọ́ bá tó ká kiri ká ni ó dá wọn ìgbà ni wọ́n rí sẹ̀mí kí kí ni wọ́n jẹ kí ni ó jẹ wọn sáájú ọ̀gá tí mo sọ yẹn ìgbà wo gẹ́gẹ́ wọ́n délé ayé kí ni span ìgbà tí wọ́n fi sẹ́yìn kí ni ohun tí wọ́n jẹ títí tí wọ́n fi kú ọ̀mẹ́ ẹnu wọn bá ń tí wọ́n jẹ ẹni tí ó jẹ apple ẹni tí ó jẹ sọkàn ẹni tí ó jẹ bá ẹni tí ó jẹ àgbà gbogbo ohun tí èèyàn jẹ pátápátá ọlọ́mọba mọ̀ ẹ̀ tá bá kú tó tá dénú ilẹ̀ kí ni ó jẹ nínú ẹran ara wa ọlọ́run tó mọ̀ wọn torí pé kọ̀sẹ́ni tí nǹkan kan ò ní jẹ eléyìí tó kéré jù ní pé kọjá pé kòkòrò ni ó jẹ ọ ṣùgbọ́n pé nǹkan ò ní jẹ òun pàtì ìwọ náà ó jẹ nǹkan kan gbogbo ń tọ́ jẹ oúnjẹ nítorí tí ó jẹ ọ káwọn náà lè ní tí wọ́n jẹ bó ṣe rí mo rọ́ àlàyé mi ṣe nítorí pé bíbẹ tiwa kò sí kàmú ẹlòmẹ ìyẹn ló wá pa tẹ́lifíjọ́ jẹ́ wípé ara ajútọ́nà ti yàtọ̀ sí wa onílàmúyálì náà. wọn làwọn ìwé la jù ọlọ́run ọba ọba tó láàrẹ̀ ga kò bímọ nítorí pé dá ìmú bìlà ń tẹ̀ra kò ní ká wọ́n lábúrú wúlẹ̀ nítorí pé àkọ́kọ́ ẹni bá ti bí òtún gbígbà kàkà yẹn sáà ń gbọ́ nǹkan tí mo ń sọ yìí ẹni tí bá ti bí sẹ́wọ̀n pé kò sí láwọn àgbà kan nígbà tí wọ́n wá bí láfìdá a làwò kò nígbà tí ọbẹ̀ ti máa bẹ̀. tá a gbọ́ nǹkan tá à ń sọ yìí gbogbo tí ń bẹ láyé ìgbà tó o dá yé ìgbà tí wọ́n bí ọ kódà tó o bá máa dé tó o bá àtẹ rẹ tó o bá bí àwọn kan lè rìn wọ́n sọ. ga a a ebi àwọn tí wọn bá mọ wọn láyé dẹmọ ní ẹbí wọn ayé dẹmọ àbí bẹ́ẹ̀ kọ́ ní ẹbí wọn sọ yìí àtòríṣiríṣi àtàwọn oríṣiríṣi bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan méjì ni mo fẹ́ jẹ́ ká gbọ́ yẹn bí tí mo fẹ́ jáde mọ́ ara àfọyà ìdá kí nǹkan ọpẹ́ sáà ń dọ́mi yẹ o kò túmọ̀ sí pé nǹkan ò síwájú ẹ̀ eléyìí tó túmọ̀ sí pé àní máa lo àlùkọ́dí ìmọ̀fọ́lọ́ kí láà máa lo àlàáwọ̀ àlù ṣé ẹ̀ mọ̀ pé gbogbo owó tàn náà nìṣó àwọn owó kan ti síwájú ẹ̀ tí ìbájú àgbẹ̀ nígbà tá a wà ní primary school àbí ní kékeré la ní kọ́ọ̀bọ̀ kan ní kan kọ́ọ̀bọ̀ márùn-ún fíìsì ní kọ́ọ̀bọ̀ mẹ́wàá kan ọgọ́rùn-ún kọ́ọ̀bọ̀ kan tí mo gbà. àbáà ni kan ní kan kọ́ọ̀bọ̀ márùn-ún fíìsì kọ́bọ̀ mẹ́wàá ń kí ilé kan ọgọ́rùn-ún kọ́bọ̀ náírà bá a ti máa ń kọ́ nù bẹ́ẹ̀ bá a ti máa ń kọ́ nù sẹ́wárí gbogbo owó tà ń sọ ọlọ́run tiẹ̀ sí àwọn kan ò mọ owó níbi àwa fi gbọ́ oúnjẹ rí àná egbò la máa fi jẹ́ ńgbà egbò àtẹ̀wà láti kábọ̀ ebi ò ní pa ní dẹ́ẹ̀dì àwọn kan ò ṣùgbọ́n káwọn owó yẹn wà àbí ọ̀wà. owó kan àwọn owó kọ̀ dìmọ̀ ṣé wàá owó tí mo sọ àwọn kan náà tó wá ń bẹ tí wọ́n ná ṣáájú wọn bí àwọn ọ̀níní wọn tọrọ náà tọrọ tẹ máa yọ sẹ́kẹ́ àwọn ọ̀níní mi ò ṣùgbọ́n gbogbo kò ṣùgbọ́n ọ̀ní ní àtàwọn tó bí wọn mọ́ bóyá àwọn bàbá yìí lè mọ̀ ìtumọ̀ àtàwọn bàbá yìí ti túmọ̀ sọ lánàá ìyìn mọ̀ bóyá wọn lè mọ̀. ètò mo fẹ́ lò bẹ́ẹ̀ ni pé sẹ́ẹ̀ mọ̀ pé àwọn owó yẹn bó ti jẹ́ pé kọ́bọ̀ ṣíṣì gbogbo wọn kọ̀díìmù ni wọn síbẹ̀ ní àbẹ̀ kọ́ ṣùgbọ́n àwọn ọ̀ní ní tún ṣáájú wọn. mo rò wá láyé mi ṣe ìyẹn láyé kí pé ọlọ́mọba ní kí ni ò alùpàdé torí pé làáfà bísíbì lá ló fi fi ìlà ti dá ẹ̀yìn ṣé wàá rí ìtumọ̀ rẹ̀ ní wípé gbogbo tó bá ti yàtọ̀ lónìí gbà tó dé lónìí gbà tí ń bẹ lónìí gbà tí ọdún tí ẹ̀rù tí tètè tán bá ti wá ń bà ọ́ ọ̀gá kí ẹ máa lọ kú kó lòdì àwọn àdó àkànbẹ̀rẹ̀ àbàndẹ̀rẹ̀ àbàndẹ̀ táwọn yẹn máa ń ṣe fún yẹn nìyẹn ó ní pé ní sí pa ẹ ní kúláyà tó san ọ yàtọ̀ sí pé kò ní sí pa nítorí rẹ ni pé kì í sẹ́yìn ló yẹ kó wá pa o ọ wá sí ìmúṣẹ lómi orí àwọn àdúrà yẹn ikú ní sí pa nítorí ẹ̀mọ̀ tó ń gbówó ayé àfẹ́kú àfẹ́kú nítorí pé àwọn afẹ́kú àfẹ́kú kó sì wá pa àfẹ́ kí kò dá ẹ̀mí wa lójúdò àfẹ́ kú kékeré àfẹ́ mọ́jọ́ ọlọ́jọ́ lọ bàáràkà lọ ní ìjára tí mo fẹ́ rántí tí n fi rántí nu so gbogbo àwọn nǹkan yẹn papọ̀ tí wọ́n ń jẹ́ ká lọ sáà sábà kẹ́mi ìwọ́ ò lè ṣẹ́kù láyé à ń lọ gbé bẹ́ẹ̀ lómi síbẹ̀ ní àyè ẹ̀kọ́ nǹkan ẹ̀dá kan kéde kan ògùn sọ mọ́jà kan àbùsárí oríṣiríṣi nǹkan kan àwọn nǹkan wọ̀nyẹn tẹ́ ẹ̀ mọ̀ pé torí pé kí ẹ̀mí ọmọ bá a gbọ́n ni tẹ́mi lè bá a gbọ́n ni kí nǹkan kan má bá a jẹ́ mi wà légbodò á lọ bá àwọn èèyàn kan kan bá a elongate kan bá a kan protect wa torí wọ́n má bá a dàbọ̀dì kan má bá a gbé ikú ẹlòmíì lé wa lórí wọ́n ní pé alágbádá ìmọ̀ rí kú ni ikú tó bá yẹ kó wọn kú wa yọ máa rí yàn lórí lọ ẹ̀mí èèyàn gùn lẹ yorùbá àti kọjá jẹ àbùsọ ṣe yí gbígbé lọ bá wọn yẹn ó túmọ̀ sí pé à ń sọ yí pé dàrí mú ma wà fáwọn náà bí ẹni wípé bíbẹ tiwọn náà ò nígbà tó bẹ̀rẹ̀ tí ó sì nígbà tó tán tó ní bá gbogbo bíbẹ tó bá ti níbẹ̀rẹ̀ yóò ní kéde o yóò ní títàn nígbà tí ó ti lè níbẹ̀rẹ̀ ṣé ní tá a fẹ́ lọ dé sí afẹ́ sẹ́kù bá tóun ò nígbà tó ń àjọmíye ìgbà tó ti lé nígbà tó bẹ̀rẹ̀ wò ló nígbà tó tà ajẹ́ wípé tá a bá fẹ́ ṣẹ́kù láyé tá a fẹ́ jẹ́ kí bẹ̀bẹ̀ wà pọ́pẹ́ tá a fẹ́ kí gbọ́dọ̀ tó kàn sí ẹni ọjà kọ̀ọ̀kan la lọ bá tábà wà lọ bá ẹni àkọ́kọ́ tó wò ní tán nínú ààrà tó bá wà wù yóò wá sàánú wa pẹ̀lẹ́ mi dùn kọ́ ilé ìjọba ó gbé àwọn ìtẹ̀kẹ́ kalẹ̀ sẹ́mi àbí inú ọgùn fún ẹ̀ pàrọ̀ kádàrà nù bí mi máa jẹbi pọ̀ síbẹ̀ ní ajẹ́ pọ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá fẹ́ kọ́ lọ́wọ́ tó jẹ́ mi òun ogun tó sì fẹ́ kí á sì fi òun ọ̀dà yìí fàlíyẹ́ sì lọ́rọ̀ kọ́ máa jẹbi pọ̀ tọ́ba máa jẹbi pọ̀ tó sì dáadáa sẹ́bi ẹ̀mí ìrè ogun á sì kí èrè òsì máa gbòòrò sí ṣùgbọ́n àdéhùn táwa ní ilé ayé yìí kí bí bá ti ń dáa fún wa síbẹ̀ láti máa sá bí sí ìgbà tí ò bá ti dà á sùn mọ́ wọn tó bá dà díẹ̀ á sùn mọ́ wọn díẹ̀ á jìnà sí wọn díẹ̀ bí wàá ti wá ń dà á sí bẹ́ẹ̀ náà láwọn jìnà sí wọn ẹlòmíín wa ní ìṣòro ti kọ́lé kò lè jẹ́ bí rẹ̀ kẹ́kọ́ wọn tó ń kọ́lé sí ẹlòmíín wa sí rẹ̀ ti bò dáadáa ibi tó bò dé kọ̀ọ̀kan jẹ́ bí rẹ̀ kẹ́kọ́ wọn kọ́mí lè bomi kò sí kankan mi ẹ̀tọ́ pamọ́ fọlọ́wọ́ bọ́ bàtọ́ la ta ọlọ́wọ́ bá kọ́ ní ìmúnbílàbìlà láṣẹ àkọ́bílà láyé àkọ́bílà ó ṣẹyìn kò sí nǹkan kan tó síwájú tẹ̀lé nítorí àwàlíyà rẹ̀ tó jẹ́ àkọ́kọ́ òun ló jẹ́ ọ́ jẹ́ alámọ̀tán fún gbogbo tó wà lẹ́yìn gbọ́dọ̀ wà láyé mi fi torí pé òun ní bẹ́ẹ̀ tí ò sí gàdá òun ló dá gbogbo nǹkan òun náà ní ó dá gbogbo nǹkan gbogbo ń tọ́ dá ọmọ àwọn alámọ̀tán lójó ẹgbẹ́ tí yóò bá jẹ ní ìmọ̀ nǹkan kan yóò sábà máa dé yàn. débẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ọ̀wá bímọ òun ló dáa gbogbo ń tọ́já lọ́mọ lámà tó ṣáàgbọ́ mi yé báyìí ní ẹgbà kọ̀ọ̀kan. já ìmọ̀n bíláǹtì ká ọlọ́run ọba tó láàrẹ̀ ga ọba tí ó mọ̀ bẹ̀ lọ bíi tí bẹ́ẹ̀ bẹ̀ lọ bíi rẹ̀ tí kò lè lókun kò lè lókun kéde ní tí òfin ní lópin nítorí pé òun ni àlàáhìrú aládé láìsàbà àdàbò sẹ́yìn òun ni ó gbẹ̀yìn gbogbo nǹkan tó ṣe rí pé kò sí nǹkan míì tí a sọpọlọ wọn bá tán òun wá ń dúró lélẹyìn ìyẹn wá máa jẹ kọfẹ mi àti ẹ wípé àìrí Ọlọ́run ó túmọ̀ sí kí àwọn abidá àfirọ́lọ̀ ó kú àkóso rẹ̀ láwọn kan lọ́wọ́ eléyìí táwọn oníṣòfin wọn ń pè ní aláwòtáàdú wọlé àkọ́tọ̀ ọ̀jẹ̀dá ẹ̀dá ẹ̀kọ́ lọ dẹ́rù àwọn ilé ẹ̀kọ́ bọ́ta lọ dẹ́rù àwọn ìfẹ̀gbà dẹ́rù àwọn ẹ̀mọ́nà àwọn ọ̀tàn halẹ̀ mọ́ eléyìí táwọn oníṣòwò ní àwọn akẹ́kọ̀ọ́ àyàwó náà tó wọlé ọ̀pọ̀ ṣẹ́rí àyàwó sáàdù òun ni àwọn òǹdè tọ́lọ̀ wọn bá fi gbélé ayé tó ṣe wípé èèkàn ni wọn àwọn ní ìdílé ayé ó ní iye wọn lọ́dọ̀ àwọn sùn àwọn mélòó ní mẹ́jọ àwọn mélòó ní mẹ́jọ àwọn ká ló ń kàjọ fún wọn àbùkátà sí. àwọn àtọ́ọ̀bù òun làwọn jìbáàdù bí òkè. Okay tó ṣe wípé sẹ́mọ̀ pé wálé dìbàlà ọ̀tá dáná ni àwọn òkè yẹn lọ́lọ́run fi de ilẹ̀ mọ́lẹ̀ wọ́n gbà pé àwọn lọ́lọ́run fi de ilé ayé mọ́lẹ̀ ìyẹn ló fa yá tọ́ọ̀bù yá àwòtáàdù ẹ máa káàbọ̀ ẹlẹ́mìí lé ní kí ní rí bá àwọn kojú jòjú lọ abẹ́ ẹ̀gbọ́n rí àwọn àkọ́tọ́ọ̀bù yẹn àwọn kútùbù kútùbù kútùbù kútùbù àwọn òkè tọ́lọ́run fi de ilé ayé ṣùgbọ́n tí àwọn àwòtáàdù àti àwọn àkọọ́mù yẹn tí àwàlíyà tí àwàlíyà wọ́n láwàlíyà gbogbo táwọn lápá ọkọ̀ ní àwọn ènìyàn ara tí wọ́n ní ìdí àkọ́kọ́ wọ́n àti ọjà àjọ àbáwọn tí wọ́n ní àwàlíyà ẹgbẹ́ ìjàmbá mi ta sọ ní tí bá ti ní àwàlíyà kò lè ní mímọ̀ àbẹ̀lọ́gbẹ̀ àbàdíyà síbẹ̀ dáadáa sọ́yì nígbà tó bá fẹ́ẹ́ tuntun bá wà para sọ́dọ̀ lọ tàbí tuntun tuntun para sọ́dọ̀ lọ tàbí ọ̀rọ̀ rẹ̀ àbí àwọn awátádì yóò ní gán tẹ̀lé tó kún ní sẹ́yìn ní ààrẹ fún ìlà ọ̀rọ̀ ó yẹ kó kú ní yọ àyàfó yọ lọ́wọ́ pàtó làwọn ẹ̀ṣọ́. sáà mi kò sí ìgbésẹ̀ tó yẹ kó

èyí kò padà yẹn títà kan yẹn ló ti bẹ̀rẹ̀ àyàtò mi títà mi ti bàálù. mo bá a lọ yẹn lórí bẹ́ẹ̀ nínú ọ̀gá nígbà bá a kú fẹ́ nínú ìlera bọ́ sí títà ti gbé bá ara ẹ̀mí ló ṣé bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ ẹ̀mí ló kù ṣé sẹ́yìn mi ẹ̀mí ló lọ́ra ọ̀dọ̀ àwọn. ọlọ́run kan máa tó bá a yà òun ti dá ìyẹn ni wọ́n ń pè ní àbàdí ìjà fọlọ́mọ bọ̀ bàtọ́ láàrin dá ọlọ́wọ́n bọ̀ wà lóra rẹ̀ wà lóun rẹ̀ lórí kò ní tán láéláé kí ni ìdí tí kò ní tán láéláé nítorí tí ì dákun téèyàn bá ìfẹ́ mi téèyàn bá ti ọkọ̀ wọ fọ́ọ̀tì ẹ̀kọ́ ọmọ fọ́ọ̀tì ọ̀dàgbà rárá èèyàn tó bẹ̀rẹ̀ bíbí ayé àti fọ́ọ̀tì làwọn dókítà ó ti mọ ọwọ́ ọ̀nà èèyàn ẹ wà dánwò ó ti mọ sọ pé ẹ máa wọ́ọ̀tì máa jẹ ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ dókítà àti táàtì tó ní báyìí.

ẹ̀yìn ẹ̀yọ́ méjì ẹ̀yọ́ méjì ń wọ̀ pé ẹ̀jẹ̀ bá ní ti ní ìmọ̀ lọ́la nǹkan bẹ̀ ní sí ìdílé ní o. àwọn náà ti kọ́ kékeré ní ìmọ̀ bí sí ìdílé wọn wù yẹn jẹ kò ní jẹ ní ẹ̀ ẹ̀yẹ́ yóò. ṣùgbọ́n ẹni ọba àwùjẹ náà kò sí ewu. yẹn náà ó ti yé ó ti yé ṣùgbọ́n pé kí nǹkan owó yẹn jẹ kọ̀sẹ̀lẹ̀ sí mi rí láyé kí wọ́n á rí kílé ìwòye ṣe tí wọ́n á ní bisikíìtì ó wù mí jẹ kó lè wù mí jẹ ní ayé ìparí tẹ́mi ò fi kú olórí ilẹ̀ òkú lè wù mí jẹ torí yẹn jẹ bí bá bù mí wọ́n jẹ ní àtàwọn ọmọ mi ó fi mara wa lọ́wọ́ ṣùgbọ́n kó wù mí jẹ ìmọ̀gé ìmọ̀jẹ́ mi ṣe nígbà tí ìṣẹ̀bà tí ẹ ti sàmàlà tí èdè fùfú tí ẹ̀ṣẹ̀ yá ìyẹn ò lè má wù mí jẹ lọ́sẹ̀ẹ́ mo lè má rí jẹ́ o yóò máa dà lọ́rùn. sẹ́rí tí mo wá fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé téèyàn bá mi wá ń dàgbà ẹ nǹkan tá a bá yìí sọ àbá àti bá ń wọ̀ nìyẹn rí. ó ní ẹni tó bá pe ọmọ ọdún mẹ́wàá láti kékeré rẹ̀ dọ́mọ ọdún yẹn ọmọ ike lóṣù àti àmì abẹ́yẹ ìlàkọ́lá irú wọn ti gbé jàgọ́ fún wọn àní kọ̀ǹkan kan lẹ̀ fún ọjọ́ ìjọ kọ̀ǹkan kan lẹ̀ wọ́n náà ìṣirí iná lè ṣíbà wàtàṣọ́ọ̀bì ṣùgbọ́n tọ́mọ bá ti láti bí ọdún mẹ́wàá sógún ọdún ní àyẹ̀bẹ̀ pọ̀ wọ́n náà wọ́n ọmọ pọ̀ lásìkò gbà. ṣẹwárì tó wá ń bẹ ń bẹ ní wípé láàárín ìgbà náà lọ́mọ bàlágà ọ̀sọ́kùnrin ọ̀sọ́bìnrin ọdún mẹ́wàá ọdún yóò bàlágà yóò bàlágà yóò o yóò bàlágà tó bá wá bàlágà abẹ́ se àwọn mẹlẹ́ka sì ti ń kọ́ṣẹ́ rẹ̀ lẹ̀ ẹ bá àtọ́jẹ́ ni alhassan ó ti sùn bí àwọn mẹlẹ́ka wọ́n ti ń kọ́ṣẹ́ rẹ̀ lẹ̀ fún ṣùgbọ́n láìsà yasinihi àníháwá ahùmàlàmù ọmọ èké bó ṣe wòlẹ́kẹ́ ẹbú tó yóò tún yọ lọ àwọn kan bẹ̀ wá ṣe jáde wọ́n ti ń jáde káàkiri gbẹ̀yìn fẹ́ǹsì wọ́n ti wọ́n gbónú kíláàsì káàkiri náà jẹ́ yíta ayọ̀ ní ọdí mẹ́rin ẹ lọ máa sọ wọn àwọn tẹ́ǹtò náà ni láti tẹ́ ń lọ sókè wọ́n náà wọ́n ni kágógi mángòrò kájá bọ́ọ̀lù kásámárìn kì bí ìgbóná ọmọ kan bẹ láàrin ká mọ sọ níbi kásámárìn kì kí ló wá káàkiri mo rè lọ àjìbù ní yóò sámárìn ni láì jẹ́ kí wọ́n nà lóògùn pé mo ká mo bá kú sọ láàrin ká láàrin ká yìí síbẹ̀ làwọn ọmọ ten to twenty wá rí àyẹ̀wẹ̀ kọ́ àwọn mi ń bẹ̀ báyìí wọ́n sàmọ̀ sí rẹ̀ gbèrègbè wọ́n sàmọ̀ rìn kí bẹ́ẹ̀ wá bá wọn wí àti kọ́ ọmọ bó ṣe bá wọn wí àti bó ṣe bá wọn lò lóòótọ́ fi ní jẹ̀bi gẹ́gẹ́ bí òbí ṣùgbọ́n wọn nígbà tí wọ́n ti wá ń kọ̀ kán lè fa wọn àfáàní wá sọ̀rọ̀ àtúrò náà kó wọ́n tó wọ́n ṣàbà láàrin ogún sí táàtì agbára dé bọ́mọ bá ń dínì bàbá rẹ̀ wá ọbí tá a ti yóò kó náà fẹ́ gbalẹ̀ o síbẹ̀ náà ibẹ̀ kọ́ agbá ti dé wọn náà máa wò pé ah àwọn ẹgbẹ́ yẹn ti fẹ́ yàwó wọn ti ń ṣe nǹkan láyé síbẹ̀ náà ibẹ̀ kọ́ kó wá tó nù agbára ó dé kódà yóò máa ẹ̀sìpẹ́ẹ̀tì pé kó máa mú nǹkan wá fún dáàdì ẹ mọ̀ wọ́ọ̀rì mọ́ tí àbá bá tó náà ẹ mọ̀ wọ́ọ̀rì ibùdó àná àbí ẹ mọ̀ wọ́ọ̀rì yóò àmọ́ bẹ́ẹ̀ kiri tó bá gbọ́ yí pé kútọ́nu lówó tó wà yóò tó àbùlọ̀ kútọ́nu tọ́lá jọ pé àwọn bísíǹsì tó máa yọ ń fẹ̀ tó lọ bẹ̀ nù tọ́lá tó kú lẹ́bẹ̀ yóò tún jẹlẹ lọ tọ́lá tó dọ́nà èkó omi ti dọ́nà èkó yóò máa bẹ́ kiri débẹ̀ lọ máa táàtì náà rí àbí rẹ̀ twenty to thirty débẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n bá kàwé tó ní ìdúnyà rà tí ìbá ní ẹ̀mẹ́ wọ́n máa bú sí káńfì yóò kà máa ìgbàgbọ́n náà ma wọ́n máa gbà ah, àdúgbò mi ò ní máa mọ́tò wà ah, rárá o eégún yóò máa dà láàmú kiri yóò máa bá a lọ ìgbà náà ọ̀nà fẹ́ gbádùn òun náà fẹ́ dáyé. àwọn èèyàn bá náà lọ́pọ̀ ní ọmọ yahoo náà wọ́n ti ń kó pátá. síbẹ̀ náà ló lẹ́kọ̀ọ́ àtùkọ̀ bá ń lékún máa ń bẹ lára lè dá wọn àwọn olè àwọn tí ń fọ́ báńkì àwọn tí ń ṣèjọ àríyé ìdíyẹn náà ni síbẹ̀ ní ayé ẹ̀kọ́ fàyídà ọ̀gáàdà bá dàgbà àlìkà àṣùrù tí ọdún mẹ́wàá bá wá kùn fún yàn tó bá kún táàtì láàrin táàtì tó fọ́ọ̀tì yẹn fàtàmáà lónìí wàṣíjà tó ń wàtàmá ẹ̀dá ọmọ ẹ̀dá ènìyàn pé tẹ́wàá àdìsẹ́yìn kan bá ti pé ìbáta máa ṣe ń bára àná sọ náà fi ní ìfúlà tó ti ṣe fún ìfọ̀ ẹ̀fọ́. téèyàn bá ẹ̀fọ́ mọ ogójì ọdún tó tó ponú yóò ponú kú yìí. tọ́ba wá rí bẹ́ẹ̀ téèyàn bá ti di pé fọ́ọ̀tù láì ẹ̀dá pé téèyàn bá ti ní nǹkan pé kó máa dín kòló kù. torí pé èèyàn ọjọ́ lọ́jọ́ máa fọ́ọ̀tù kó máa lọ́gbọ́n lórí. yóò lọ́gbọ́n lórí gbogbo ibro experience téèyàn máa fi déèyàn yóò ti kọjá mẹ́ tọ́ba ṣẹ̀kọ́ yóò ti kẹ́ kọjá tó bá ti ká ṣiṣẹ́ yóò ti ṣiṣẹ́ yìí tó bá sọmọ yóò ti bímọ tó bá ti yàwó yóò ti níyàwó àfẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ bá dì bá mi lókù ní ọ̀pọ̀ tí yóò ti níyàwó. àwọn tí wọ́n fẹ́ di mrs mrs gan-an wọn àbájé fọ́ọ̀tì ẹ̀rú mẹ́nu pọ̀ sí ọgbà wọn. ọwọ́ ni wàá bùnú kàn sí yìí ná mọ́rọ̀ ánìhùn sí bá a bò. ṣùgbọ́n téèyàn bá yẹ lè fi mẹ́wàá kún téèyàn wá di ọmọ àádọ́ta àsìkò ìwé lọ o téèyàn bá ṣe lè pé ọmọ àádọ́ta ọdún fifty years àsìkò ìwé yẹn ti ṣe kí ni o ó ti lọ fayarọ́hu ka'annahu ahlamu fayarọ́hu ka'annahu ahlamu olóòmọ̀ wa bójú ẹ̀ ìbàjá dada ń bẹ lájú sẹ̀kẹ̀rẹ̀ àwọn tí wọ́n bá lọ mùsùlùmù gbàtà wà mùsùlùmù nígbà yẹn tí wọ́n sọ fún wọn wípé a ní ẹ̀ kàwé wọ́n sá lọ torí ọmọ ọlọ́lá ni wọ́n sàtífíkẹ́tì ìgbà náà wà fẹ́ fowó rà yọ́rùn ara sí kàjọ ń ṣeré pa sálàyé mi tí èsì bó ti dàlá ẹ bó ti dàlá èmi ọ̀dà afẹ́ èmi kan sọ̀rọ̀ tèmi ní o lórí orí kí ọ̀dà fẹ́ẹ́ rí bí ẹ̀gbọ́n kankan yé ìgbà tẹ́ ẹ̀gbọ́n kankan yé ẹ̀yin lẹ́wọ́n tẹ́ ẹ̀gbọ́n yé o fàyàráàhù yóò máa wò ó kí á náwó àṣìlá àbígbà tí yàn lálàá nítorí kò lè padà wá mọ́ láéláé ẹ dákun ìgbà wo ló wá dùn tó gbà wọn. Ah, ìgbà táwọn ọmọ ìgbà ń jẹ kékeré àgbọ̀ǹgbẹ ni gbogbo bí wọ́n bá ní sàn ìdáwọ́ sport ìdáwọ́ sport ó sì pọ̀ nígbà náà kọ̀ dábìí ìdìsí ẹ sá máa rìn kiri níbi ìgbóná ẹ ti bí lọ sí èsì ẹ lọ àgbàlẹ́ kílẹ̀ lọ sí ẹ̀ lọ́wọ́ inter sport wọ́n mọ̀ sáré náà ni wọ́n léra wọn kí wọ́n mọ̀ sí gbogbo ẹ̀ ìdílé lọ́wọ́ náà nù. ẹ bá wò kéèyàn fi rú àwọn àdúgbò wáyé lọ sí èsì ìdílé lọ́wọ́ náà lásán. àgbàlẹ́ igbó náà igbó ni gbogbo ìgbà náà kò sí pólì ńgbà náà o bẹ́ẹ̀ sì máa rìn kí ni ẹ wò ti bẹ̀ntán ẹ lọ wò ti mùsùlùmí ẹ lọ máa wò sùkúù wò lọ́fọ̀ọ́sì mẹ́rin ló ṣe gbá kíní kan ló ṣe ìjẹ́ ìmọ̀ gbé kinu ẹjọ́ tẹ́ rò kí láyé yín gbogbo ìgbà yẹn wá di àlá wàláhì téèyàn ọba lò dáa yóò sọ bí ọ̀la èèyàn àti téèyàn ó ṣe nù sẹ̀mí ayé bí ó ṣe rí téèyàn bá ti lè di fifty kìló fẹ́ ṣe mọ́ téèyàn padà lè rè nígbà tí nǹkan ti kúnlẹ̀ ó lè padà lè kéwú ṣùgbọ́n kì í báláǹsì náà kì í sábà báláǹsì ajá máa báláǹsì kì í sábà báláǹsì wáyé. kìí sábà báláǹsì tó bá báláǹsì bóyá ẹyọ kan nínú mẹ́ẹ̀ẹ́dógún síbẹ̀ náà ibẹ̀ kọ́ eléyàn tó ń sì mọ̀ wípé asátó ìyọ́dún yóò mọ̀ pé asátó ìyọ́dún afáwa ni wàá múnú sí ni fáyà sí hààbò ó ń ile àìlè sixty. anábà muhammad sallallahu alaihi wasallam ó ní àmàrù ummati máa bá iná sí tí náà ilá sábà yìí gbogbo ọjọ́ orí àwọn èèyàn mi láàrin sixty to seventy pàpàlí inú máa yà dúró zubali ẹni ọkọjá seventy inú ìjọ mùsùlùmí ó kéré pọ̀ ẹjọ́ ọkọjá ó kéré tí ìrọ̀ adé pé sixty báyìí gbogbo ohun tó lè pa àyàn òní ọ̀wà àtàràjọ. bọ́ọ̀ bá jẹ nǹkan tọ́ọ̀ máa jẹ ọ̀daràn bọ́ọ̀ bá mú nǹkan tí ò yí omu ọ̀daràn gbogbo àìsàn lóríṣiríṣi ó ní àìsàn àgbàlagbà àdáfà ìlúmọ náà yóò wà á di tágẹ́ẹ̀tì kúkú ikú wà máa jù ìtọ́ba mú ẹlẹ́jẹ̀ bí tó bá ilé ṣubú tó kàdá gbé ṣubú tó kán lẹ́sẹ̀ ẹsẹ̀ ń wò tún tò má ó ní pé kò lè tètè ṣe torí pé bọ̀dà bàbá ti dàgbà kíkà ní ọmọ kékeré ni wọ́n ni yóò tètè kí i àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́sẹ̀ máa wí dókítà àti bẹ́ẹ̀ lẹ́sẹ̀ máa wí àbí bẹ́ẹ̀ kọ́ kí ló dé lórí àlò náà ibò ẹ̀ kí ikún ojú sí ni kó ètè sẹ́wọ̀n wọ́n ní kó ní tètè yìí ni ẹ dákun wàá mọ̀ sọ̀rọ̀ yìí nà ibi táwa ń lọ láńdé afáàní tó yìnyín abáyé wá lè pé sẹ́fúntì àdìláyé ó ní látàkà onífàbùnù sọ̀rọ̀ ẹ̀yìn náà máa alẹ́ ní kàláàmù ẹ̀nà ọba àti kíṣẹ̀pẹ̀ yìí náà ọ̀sọ́rọ̀ ma bàbá jẹun jù yóò ti máa lọ̀pá èyí tí ọba lọ̀pá ọlọ́run kàn fún lálàáfíà torí bàbá ti wá ti lé náìtì wò sí lọ̀pá ọlọ́run fún wọn lálàáfíà ẹ ẹ̀ tí wọ́n tó bẹ́ẹ̀ kẹ́ jọjọ orúkọ ẹ̀ mọ̀ wọ́n wá jẹ́ mọ̀ tán lẹ́yìn ìwádìí ti pé náìtì kọ̀rọ̀ọ̀rùn àwa tó níyàwó tọ́lọ̀ kọ́ bá wa náà lára fi àkọ́jẹ́ mi ogun ṣùgbọ́n àwọn sẹ́mùtì gbogbo àwọn tí ò tó wọn tí wọ́n máa dọ̀bálẹ̀ fún ẹ bá àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ti lọ ọ̀dọ́ lọ tí wọ́n jẹ́ bàbá fa ọ. ní ìrọ̀pá ara yìí tó yẹ tí wọ́n jẹ́ bàbá ni wọ́n tún jẹ́ fáwa wọ́n tún dọ̀bálẹ̀ ní ọmọ mi ni wọ́n àwọn ọmọ sixty seventy ọmọ ni wọ́n lọ́dọ̀ wọn wọ́n dọ̀bálẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wọn ti padà sọ́dọ̀ ọlọ́run ní gbogbo agboolé wa níta ẹnìkan ló dúdú àdìwà lọ ẹnìkan ṣoṣo ẹni ń bá ilé lọ tí mo bá lọ sáájú ẹ o tàbí òdì bá ilé mi ọlọ́run kọjá ibi ju àánú òkun kó bá dá wọn tí pa wọn báyìí o ìjọba ń bá abẹ́ sọ ni pé àbá àdúgbò mi àbá ti tó sẹ́fún ti mọ́ bí ọ̀rọ̀ pẹ̀ ẹ̀ máa ìṣẹ́mi ọmọ ẹ̀dẹ́ ènìyàn ò pé ẹdín sáré kàyé kò torí àsìkò ó ní fàyídà àgbàdà bá dàgbà àlìkà àṣọ téèyàn bá tó wá rí mẹ́wàá lò sí sẹ́fúntì nìyẹn bá pé éèkì ó ní bá làkọ̀ ìwọ́ ọ̀yàtà láti ìlà àtúrọ̀ ọ̀hún kò sẹ́ni kan tó wáyé tí ó rò fún wọn lóye ti yà láyé wàláhì bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan ti wáyé a mọ̀ pé kò sí ọ̀fun wa ṣé bẹ́ẹ̀ náà ẹ̀rẹ́ ẹ̀kọ́ pé á dàgbà pé ti ọlọ́ọ̀ nìkan ló mọ̀ torí yẹn wọ́n mọ̀ òfin àti ah, mo lè lo twenty sisa. àwọn ẹlòmíì wá bẹnu àwọn ti dára nù láì wọ́n mọ́ ti ti dára nù ṣé bẹ́ẹ̀ ṣé lẹ́yìn ni ó lọ sáà ẹni tí ó wọ́ lẹ́dà fọ́ọ̀tì tó ti wọ́ ẹ̀rẹ́ àwọn débẹ̀ náà ayé ẹ̀kọ́ tẹ́lẹ̀ mí gbọ́ wò pé òun ọ̀bẹ lọ́rùn lọ ọdún báwọn kéèyàn kú tí ó yẹ yẹn náà máa dún la ẹ̀dá wá yìí náà á sàmà ẹni láyé ilé náà tó wàá dàrọ́ tìbò wàsáwì tó ń wáṣẹ̀ kọ́ irú wọn sàlámù Aleikum, alẹ́kùn ah sẹ̀rífù kọ́ ah sẹ̀rífù kọ́ o ah, eh, àbúrò rẹ̀ ní kàfáyà <laughs> gbèsè ó ti wọ́n lá ọ̀kadì ọmọ dáadáa ọmọ ọmọ dáadáa wàsáwìsì ìrùkìrù ló lẹ́yìn náà tí ọ̀gá máa rò wọ́n bọ̀ sọ̀rọ̀ kan yìí sìn ó ní ah, ah, mo sọ fún ilẹ̀ ọ sọ fún mi ó ti gbàgbé kò ní sí tọ́kùn bí gbèsè ayé tiwa ti rí nìyẹn ẹ dákun ẹ já parí ẹ. fàyídà gáàdà báàdà gáàlìkà àṣàrà bọ́lọ̀ bá tó wá bóyá lẹ́mìí yẹn bá tó lo mẹ́wàá sí náà ìtì ló bá di one hundred fàwọ́ hayyun kàmáyìítín wà sàlámù fàwọ́ hayyun kàmáyìítín wà sàlámù eléyìí nǹkan ń sẹ̀mí ni òkú ìyá wa lè wá jẹ́ one kọ́ wá máa tó dùn mọ́ kí ni ọmọ jẹ gbogbo ọmọ tẹ́lẹ̀ nù kò ní kò ní dùn bí òkú náà ni ẹlòmíì wọ́n máa wẹ̀ fún ni tó bá ti wọ èjì wọ́n máa bá gbẹ̀jẹ̀ wọ́n máa bá gbẹ̀tọ̀ wọ́n máa wẹ̀ fún kò lè lò dé mọ́tò bá fẹ́ fún àwọn òde fún náà wọ́n máa wá yọjú wọ́n fẹ́ dáàbì ṣe dáadáa lẹ́wà wọ́n máa wá wẹ̀ fún kọ́ wà ayé wọ́n máa jẹ pampers fẹ́ lómi pampers tí wọ́n dé fún wọ́n àti pampers fẹ́ lómi nígbà tá à ń bẹ gan àìsí ó ti máa bá wa díẹ̀ díẹ̀ wọ́n máa ń sa ìlòmíì lọ́rùn ni ṣé ẹ̀ màkà wọ́n máa wọ́n jọ máa yẹ ẹ̀rùn wọ́n bá ti wá yẹ ẹ̀rùn díẹ̀ tán wọ́n ti gbé wọ́n e bẹ̀ bí ọba yẹ ẹ̀rùn bá ń kò lè sẹ̀mí ní ọba ẹlòmíì dáa kó fún tútù wẹ̀ máa níbẹ̀ ẹ̀kọ́ yọ ọkùnrin sílé rẹ̀ gbogbo ẹ̀kọ́ tọ́ba níbẹ̀ ìṣẹ́bí ti wá òde òun ló fà tó fi jọ́jọ́ kí tá a bá sẹ̀mí tó bá fi lè kù díẹ̀ àwọn jágbàjàgbà náà dandan ní wọn ṣẹlẹ̀ sí wa. ṣùgbọ́n ọlọ́run ọ̀rọ̀ ọba tó láàrin ìjà àwọn gẹ́gẹ́ ní àyíṣáyò ṣe rí háyò tọ́lọ̀ hayàtò ẹ̀ àwa yòókù à ń yọ hayàtò tiwa nínú hayàtò ọlọ́run. tí kì í bá ṣe pé ọlọ́run ọba ń bẹ ní àyíṣí ó túmọ̀ sí pé hayàtò rẹ̀ òun ló jẹ́ kí hayàtò wà fáwa gbọ́dọ̀ pálá yìí bèèrè owó wà ní tán àwọn ọmọ tán àwọn àmì ó tún máa mú hayatu wọn nù hayatu fàhúwa kọ́dí mú nbílá bìdá wà láwùwà lẹ́yìn sàkọ́bùlà ó sẹ́yìn òun làkọ́kọ́ nǹkan kan síwájú ẹ̀ bẹ́ẹ̀ wà òun dìgbẹ̀yìn lẹ́yìn sàbá àdáhùn sẹ́yìn kò sí nǹkan wà lẹ́yìn torí wípé òun lọ lọ́hùn àwọn ẹni àkọ́kọ́ wọ́n kúrò lórí ilẹ̀ àwọn mí-ín rólédè wọn àwọn náà ní ń lọ àwọn náà tá lóde á kúrò àwọn lẹ́yìn wa àwọn náà yóò tún máa wọn ìgbàgbọ́ wa wípé ọlọ́run ọba tó láàrẹ̀ ga òun là kọ́kọ́ ẹni ọba já kọ́kọ́ sáà ti ọ̀dọ́ rẹ̀ ní ìṣẹ̀mí òun ló lè pàṣẹ níyẹn kù tó bá wù òun ló lè gbé burú tó bá wù òun ló lè mú dùnú wá ní oṣù níyẹn tó bá wù òun ni ó lè jẹ́ kó o ṣe yóò ṣe sábà bí ìbànújẹ́ fún ọ tó bá wù láàyè fúnà wà láàyè mi kẹjá kà mọ. láàyè fúnà wà láàyè mi wà láàyè kúrò nígbà láàyè mi láàyè kúrò nígbà láàyè mi. ولا تدركه الأنهار ولا يشبهه الألام حي لا يكون قيوم لا ينام خالق بلا حاجة رازق بلا ملك مميت بلا مقام باعث بلا مدق ما زال بصفاته قديما قبل قلبي لم يستجب له من شيئا لم يكن قد له من صفته وكما كان لعباده أمر أزليا كذلك لا يزال عليها أبديا سواري دائم بلا انتهاء ọlọ́run tó bá tó láàrin àti ọmọ ọ̀bẹ lọ béèrè béèrè kéèsì tí ò ní lópin àáfàá fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún wa lẹ́yìn ayé alukur'an tọ́pọ̀ bí sọ fún àti ọlọ́run ní kúlù sẹ́yìn káàlì kún ìlà ọ̀dà ẹ̀dá kan mọ́jà àjọ àjọ tí mo ní òbí fún wa torí pé ó yẹ kí n káyà yìí mọ̀ ká lè dọ̀ yìí ọlọ́run wọ́n sọ wákì káyì àlẹ́ ìhàyí alábìláyà tẹ̀sí mọ́ wọ́n sọ wákì káyì àlẹ́ ìhàyí alábìláyà bí ara lé ọlọ́run ọba abẹ̀mí. tí ìṣẹ̀mí rẹ̀ ò nígbà tó bẹ̀rẹ̀ tí ò ní tán tó o bá ti ara lé nǹkan bí ìtọ́ sí nǹkan wọn kà bí wọ́n bá ti ìtàn lọ mi yé ara sọ ẹkú bí fún àti mo ti sọ sẹ́yìn ni ẹ pọ̀ yẹn wá kẹ́lí owó lọ́ba bẹ̀rẹ̀ tí ò lè kú àwọn nígbà tó lọ́wọ́ ní wa man yatawakkal ala Allahi fa huwa hasbuh wọ́n ní man yatawakkal ala an-nasi fa huwa yakfah ẹni ọba gbára lé èèyàn ṣubú ẹ dákun sáwá lè fún èèyàn gbára lé tí ọba tẹ ṣe ní pé ń ọjọ́ ọba tán tó wọ́pọ̀ lè máa gbára lé lọ sẹ́ńtọ̀ wò ní tán sẹ́ńtọ̀ ọba tán ṣe wò ní tán nítorí pé ń tọ̀ tálá gbọ́dọ̀ mọ́ gbára lé alábi láyà mọ́ tóró síwájú wa bẹ́ẹ̀ ó mà wá ó mà láàmàlì wa ó mà ń tó àbùkátà sí ó mà ń tó bùkátà sí à ó mà ń tà lé ó mà ń tí ń lé wa torí pé ní ó lé wa àti ní tà òun ti bẹ síwájú tí ó fi ẹ̀sùn mọ̀ bẹ́ẹ̀ tá a bá ti wá kọjú àlámàlì wa padà lọ́ba tá a tẹ́lẹ̀ lọ́ba eléyìí ti lé wa tí òye ọba wa kò ní bá wa. nígbà nílé tó yẹ ká bá yóò di àbá eléyìí tí ò yẹ á bá nítorí ká ba àbá kò ní bá wà kò ní di àbá. ẹ dákun ẹ já mójútó dáadáa ọlọ́run kò sàánù láyàfúnà ọlọ́run ní tán láyàfúnà ọlọ́run bá tó láàrin ga kò ní tán torí pé kullu fáàní lórí ṣẹ́rí ìdí tá a fa àfẹ̀gbọ́n kìíní ìwà tó ní wípé àwọn kan gbà wípé ọlọ́run ọba ń dẹ̀dà ń dẹ̀dà wọ́n jà pé nígbà tó bá yá dẹ́dà wọn kò lára ọlọ́run nítorí pé dàmú. tó ní wọ́n pa gbogbo yẹn pa gbogbo yẹn gbogbo yẹn bá kú tán. tí lọ sífà ilẹ̀ dẹ́dà yọ̀tàjọ̀kà wọ́n wá gbà ìfikẹ́ bó ti yẹ kí bá a bá dàgbà pàǹkà ní orin ní sáńdì mí diminish sẹ́gbẹ́ ń sọ nìyẹn gẹ́gà tá a fẹ́ dínkù ìdá tá a máa ṣe ohun bàdà náà sọ sọ́là yìí mi ti tí nǹkan bá ti pé yọ máa dínkù wọ́n gbà pé ńgbọ̀ bá yá àwọn àròyìn ọlọ́ọ̀dọ́ máa dínkù irú rẹ̀ lẹ́ni tó bá aburú ni ní wọn bá ti ní bàbá arúgbó ẹni tí ò lè dá nǹkan ṣe mọ ti ńlá sábà síbẹ̀ ní àyíbẹ̀ kọ́ ọlọ́run kó sàlù wa láyàfúnà ọlọ́run bọ́ ọba tọ́lá rẹ̀ ga kò ní í tán wà láàyàbí ìlú ọlọ́run sì ní pa ìtumọ̀ rẹ̀ wá ní wípé kò ní í tán zaatan kò ní í parun zaatan kò ní í tán sífàtàn kò ní í tán afáàlà kò sígbà tí o sì ní ìgbà tí ń ṣe mo rò pálá yìí ti ọlọ́run bò ní tán dáadáa kò ní parun dáadáa kò ní tán sí pàtàkì kò ní parun sí pàtàkì. ọkùnrin mi ẹni èjì ẹ̀dá ẹ̀yìn náà ẹ̀yìn àkọ́kọ́. náà ọ̀kẹ́ ọ̀kẹ́ wọ́n ní sáà ti zaatu zaatu ọlọ́run pàápọ̀ ọlọ́run yẹn ń pè ní sàtíà ọlọ́run bá ní o tó di ọlọ́run bó sàánù ẹ mọ̀ pé yóò bá nítorí pé lè wa ètò wa tí á fi ara balẹ̀ kẹ́kọ̀ọ́ ń pa sí lè wa àti ìlera ó àwọn ibi tó ti yẹn wọ́n ló ní sábàbí tó ṣẹlẹ̀ yẹn gbogbo aláwọ̀ pé sábàbí èdè lárúbáwá sálàyé mi ti kódà bàbá èdè lárúbáwá sálàyé mi ti màmá èdè lárúbáwá máàmá lárúbáwá ni àdúgbò ẹbí àdúgbò ẹbẹ ẹbẹ ẹbẹ ẹbẹ ẹbẹ lọ nínú àwọn nǹkan tó pọ̀ eléyìí tó túmọ̀ sí wípé ẹ̀sìn ó rò mọ́ èdè yẹn sálàyé mi lọ́wọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n nítorí àìkẹ́kọ̀ọ́ ń pa rẹ̀ dáadáa. kò jẹ́ kí wọ́n rí àwọn nǹkan yẹn lò síbi tó yẹ kí wọ́n ò lò sí wọ́n padà ń darí rẹ̀ sáwọn ìtumọ̀ tí ọ̀la làáfíà ọlọ́run náà à ń ọ̀rọ̀ ṣé nígbà tó wà nínú sàárè yẹn yín fẹ́kàn jáde lára rẹ̀ omi tó jáde lára rẹ̀ omi tó jáde lára rẹ̀ kí ló mú tí wọ́n yẹnu wo iwo mú rẹ̀ wọ́n àbá kòkòrò ńbẹ kí ni wọ́n ń ṣe bẹ̀ wọ́n àti bí wọ́n jẹ ní ẹni bẹ̀ ó ti jẹ́ rẹ̀ àwọn èèyàn kan bẹ tó ṣe pé ilé òní jara wọn àwọn ànábì bá ní ṣe ilé òní jara wọn ṣé bẹ́ẹ̀ náà ti fàdí ìdí pé ìgbà tí ọlọ́run ní kí ànábì wa Musa alayhi salatu wa salam kọ́kọ́ àwọn ìsọ̀rọ̀ yìí jáde kó ní mi so so ni ó nà ní so ìgbà tó di pé wọn ò mọ̀ àná mọ́ tí wọ́n sọ fún wa yìí pé kí wọ́n lọ pé ànábì wa Yusuf alayhi salatu wa salam ara wà sí ìyá rẹ̀ ni pé táwọn ọmọ ìsọ̀rọ̀ yìí bá ti fẹ́ kó mi wọn ò gbọdọ̀ fòun múlẹ̀ torí pé òun ọ̀fẹ́ máa gbé láàrin àwọn kékeré àtàwọn ẹni bí ìbínú ọlọ́run ṣẹlẹ̀ sí sẹ́pà àwọn kìkìkì náà níbẹ̀ kékeré ni àwọn èèyàn fìlà wọ́n sẹ́pà ti kó ọmọ ìsọ ìlú ní sin ọlọ́run tó wà lórí ilẹ̀ ńgbà náà tí wọ́n bá ilé kúrò ń bẹ̀ ìlú ń dìlú kò wá kókó láàrin àwọn ó wá gbogbo tí kú ó tó di yíba yẹn ni láì gbé lọ́wọ́ wọn ò ní lọ àní lọ tó wàá kú ta ló mọ ibi tó wà gbóhùn ó sì ń sáré rẹ̀ ní mísà tẹ̀wọ̀n pé ó dókòó lómi sọ̀rọ̀ yìí sá aláwọ̀ ámì ní ìnáni ibẹ̀ náà ló ti jọba wọ́n wá ń wá káàkiri ìyá arúgbó kòsòsò òun ló mọ ibi sáré rẹ̀ wá ó tó gbà fún anabi wa musa aleyhi salatu wa salam kó wọn sọ bẹ fún ó ní ó sàdéhùn kí màá wà àlùjánnà tó bá ti sàdéhùn nké yín bọ̀ wà àlùjánnà yín sọ bẹ láyé sọ̀tọ̀ èdè sọ bẹ o. abẹ́ ẹni kan ìyá tọ́jú mọ́ aláìní wa musa sàdéhùn ó sì sọ bẹ bí ẹ ó ṣe kú nígbà tó wà bẹ́ẹ̀ náà ló ṣe wà ń gbà wọn gbòkú ẹ bí wọ́n yìí ṣe gbòkú rẹ báwọn ìlú sì mọ̀ ìmọ̀lẹ̀ ni wọ́n gbòkú ẹ̀ kó ń bẹ́ẹ̀ tẹ̀lé wọn lọ tó di ẹni nínú ẹ̀wà àníbà Muhammad sallallahu alayhi wa sallam ó ní al-anbiya ahya kí epo bóòlù yẹn mi sọ̀tò àwọn ànábì ọlọ́wọ́n ọba alààyè ni wọn kódà wọn tún mọ yẹn náà fi lànà sàárè wọn sọláyè méje ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tá a sọ yẹn kọ̀dọ́ yá kọ́ sọ ni àwọn tó ní í ṣe pẹ̀lú nìkan ọ̀rọ̀ nìkan ya wòlíì nǹkan pákó sàárè ló inú o ẹ bá wú sáré yẹn dáadáa ẹ bá ń bẹ àwọn òkété lè túmọ̀ jẹ́ lọ́wọ́ mi lọ́wọ́ ẹni fẹ́ bá lórí náà. نعم الفجر الصادق هو قاعد عشان واحد ẹni tí ó lè sọ pé ìgbà báyìí ló lè yọ ló fi yọ eré tó wọn bọ tàkìtẹ́ tó náà wà nù yàrá ẹ̀ kó sọ fà kí wá ti dandan torí pé fàjùrù sọ ọ́ ní yọ báyìí lónìí kó túmọ̀ sí bíbá yẹn ní lọ́la ó lè ní wákàtí ìṣẹ́jú ó lè lè tó ó ṣòro láti sọ ká sọ fún yàn pé báyìí sọ́la yìí mi ìmọ̀ràn fún yàn pé márùn-ún bá ń kọjá díẹ̀ ìmọ̀ràn ṣùgbọ́n àlè sọ wípé fájúrò òlé tó bá ta àsìkò tó yọ àlè sọ bẹ́ẹ̀ torí mi rò pé ibì kankan wà nírú ọ̀dọ̀ wa ń bì tí wọ́n ń kírun àsùbá ń pàìpà sọ́wọ́dà tí wọ́n ń kírun pàìpà ìtumọ̀ rẹ̀ náà ni pé àsìkò yẹn kìí sàtìkò tó yẹ kí àwọn owó kírun bíbẹ̀ kọ́ tá a bá sọ wípé ìyẹn gbọ́dọ̀ sọ́ọ̀kù sàárì by five ten sẹ́gbẹ́ sáà sọ ní pé àtọ̀rọ̀ àsìkò àmì bá àtìkò bá fifteen minutes sẹ́yìn ìgbà yẹn ó yẹ ká máa kírun by five twenty àbí five twenty five ní ìṣòro kébì kankan bẹ̀rẹ̀ sẹ́yìn tí ń kírun bẹ́ẹ̀ lẹ̀ yorùbá yìí. ẹ̀ẹ́n àfúrà à mo ní kí n àwọn ọ̀sán tí ń kí five twenty omi ọmọ ọ̀rọ̀ tó túmọ̀ sí wípé wọ́n ọ̀sáàbù fájú yìí àbí wọ́n ń tẹ̀lé aago wọ́n ọ̀sáàbù yìí wọ́n wá rí pé gbà wọ́n ń jáde five ten bọ̀kú five ten yẹn náà wà lé rẹ́gúlà lọ lẹ́lẹ́ five ten yẹn yá o ó yá pọ̀ ọmọ akọni five ten fún gbàmí àwọn kan ní bá fifteen ó súnmọ́ ra wọn náà láàrin ten to fifteen tó ọpẹ́ jù kí ẹ máa sọ̀bù oúnjẹ ìjẹ láàrin five minutes sọ́ra ìlú torí wípé lẹ́yìn pé ọyọ náà ká tó kírun á fi bí fifteen minutes sílẹ̀ tẹ̀sán á jọ kí á ta àlìfájì ká tó wá lọ kírun gàgà wọ́n ó pè mí á jọ kí á ta àlìfájì á fi dá ìmọ̀lẹ̀ fún kọ́mà ká tó wá kírun sọ́sì ọlọ́wọ́ aláwọ̀ aláàmù náà tó náà. Thank náà níbi sáré àlẹ́ gbẹ̀ngàn ló ń dé wọ́n ti sọ fún pé ọ̀dọ̀dọ̀ lọ sí àdúrà kan bẹ́ẹ̀ yóò wá fà jáde pé níbi sáré àlẹ́ gbẹ̀ngàn ló ń dé wọ́n ti sọ fún pé ọ̀dọ̀dọ̀ lọ sí àdúrà kan bẹ́ẹ̀ yóò wá fàyọ̀ wọ́n ti hàn án yóò máa fà á yóò máa tàbí ẹ̀ lè dáadáa ibẹ̀ yẹn dẹ̀ ní ọlọ́pàá yìí máa ń rẹ́sipẹ́tì èèyàn èèyàn kọ́ lè yẹn máa ń rẹ́sipẹ́tì ọlọ́pàá yóò máa rẹ́sipẹ́tì ẹ̀ wọ́n máa gbé ọ. wọ́n máa bí ọ̀rọ̀ fi sí wọ́n lè nà wọ́n lè sẹ́lẹ̀ wọ́n máa bí ọ̀rọ̀ ẹ̀ lè yóò jẹ́ àwọn ọlọ́pàá tó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wà ọlọ́pàá tinú hárọ̀mù ni o mọ́ jáde kò ní ẹlẹ́kọ̀ọ́ kò o ọlọ́pàá tinú tẹ́ bá wà ní ọba ìgbà tó ọba jáde àwọn wọ́n rù ọ̀rọ̀ jẹ́ rù ọ̀lọ́ mi ní wọ́n bá káwọ́ ẹlòmíì sẹ́yìn báyìí wọ́n di lájì ẹ̀yìn tó kọ́sá wọ́n lè bàjẹ́ ọlọ́mọ jẹjẹ yẹn ò ní nǹkan tí yóò fi dá nǹkan pọ̀ pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn ti hárọ̀mù yẹn wọ́n máa pọ̀ lé hajj hajj wọ́n máa fún ọ lóúnjẹ ẹ̀sìn kan ẹlòmíì ni wọ́n lè máa jẹun kó jókòó tì bẹ́ẹ̀ jọ lọ́jọ́ yìí kò tó bẹ́ẹ̀ kò lè sọ̀rọ̀ tó bá fi tó bá lè débẹ̀ yóò fi ẹlòmíì kan tó bá lé ó lè jẹ gbà lọ́wọ́ ẹlòmíì nù wọn náà àdúgbò ìsìn yẹn wọ́n fi ọ̀rẹ́ náà tẹ́lẹ̀ mi bá dàgbà tí ò lè dábàá wà ṣe wọ́n gbé wọ́n bá ṣe wọ́n gbé ṣe fúnra wọn tẹ́lẹ̀ mi tí ò rí bàbá rẹ̀ mọ́ èmi lè fọ́ bàbá rẹ̀ fún nínú wọn ìjọ kọ́ máa kó bàbá tó ń lọ oríṣiríṣi àwọn ẹ̀kọ́ tó lágbára gan ni o wọ́n tẹ̀yìn wọn ní ẹ̀kọ́ yẹn bàjẹ́bàjẹ́ nínú àárọ̀ <laughs> ọlọ́run ní kéèyàn ti àgbá fún àwọn ti kí ti bẹ̀yẹ o tí èèyàn bá ìjọ ọ̀ràn kan tí wọ́n mú yàn kò sẹ́ni tó lè bá bẹ̀bẹ̀ ní ayé kò sí ń tọ̀ kò sí ń tọ̀ kí ni ó sọ láṣàfà ìṣàfà rẹ̀ kọ́lọ̀ ń wọ láìpẹ́ kọ́mọ jà bọ́wọ́ kọ́lọ̀ ń kó sára lọ́wọ́ kó sára sọ̀rọ̀ yàrá tó mo ṣàdúrà níbẹ̀ yẹn kò túmọ̀ sí pé ó lọ pé ànábì níbẹ̀ kò túmọ̀ sí tó ní kéèyàn kéèyàn tó lè gbé dàgbẹ́ lórí nǹkan kan èèyàn ó mọ̀ nǹkan náà àti gbèdàjọ́ lórí táàmù tí ò lè wà ọlọ́run ló sàánú ayẹ́kọ̀ọ́ àwọn ṣe tó kápá lọ àlàkà kí o láti jókòó tá àyẹ̀wò àtàbà ti tó káàbà sọ́yọ́ lọ́wọ́ àwọn ṣàkóso náà yọ